سواء نحو وصول هذا مولد الولاء متفق عليه الإمام البخاري الإمام مسلم ما أبي أبي حديثي قلت لوري الولاء ولا شك حديثي عليه kẹ́rù ti ṣe pàtàkì tó wípé kẹ́yìn àti àlùwàlá nítorí wípé àlùwòrò ṣàkóso min shurut sihhat as-salat àlùwàlá jẹ́ mẹ́jẹ̀mú kan nínú àwọn mẹ́jẹ̀mú tí máa jẹ́ kí irun tá a bá kí ní àlàáfíà. Humran tí o gba adé ti yí wa lọ jẹ́ ẹrú. tí bɔ kpɔn ẹrú kúrò lọ́rùn rɛ mawula Uthman ɛrú tí Uthman bɔ kpɔn ẹrú kúrò lọ́rùn rẹ̀ Khalid ibn al-Walid radiyallahu anhu olófin ránṣẹ́ sí Uthman ọ̀nbẹ nínú àwọn ẹni tí wọ́n kó lẹ́rú ogun olófin ránṣẹ́ sí Uthman Uthman gbà ɔbɔ kpɔn ẹrú kúrò lọ́rùn rɛ. ọ̀sọ̀dọ̀mọlúàbí a sì ti mọ̀ pé gbogbo ẹni tí èèyàn bá bọ́ fún ọ̀rọ̀ kúrò lọ́rùn rẹ̀ èèyàn ti di mọ̀wòlẹ́rù mọ̀wòlẹ́rù bílàtà ọ̀ èèyàn ti di olówó rẹ̀ látàrí wípé èèyàn bọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ èèyàn dẹ́tọ́ lẹ́tọ́ àti jogún rẹ̀ torí tó wá nínú hadithi Barira nígbà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí ìyá ńlá wa Aisha náà bá kó yẹn sí wọn tí aisha ti fẹ́ láti bọ́kàn ẹrú kúrò lọ́rùn rẹ̀ nínú káwọn olè bá fáwọn ni wọ́n lè wà láàrú rẹ̀ bìmọ̀nà tọ́ba kú tí o sì lẹ́nu tí ó jogún rẹ̀ nẹ́sẹ̀bí àìṣe ó jogún rẹ̀ bí sábàbí yóò jogún rẹ̀ tó ń ti kókò ìsè mọ̀lẹ́bí rẹ̀ tí o jogun re nítorí sábàbí pé púpọ̀ kan ẹrú kúrò lọ́rùn rẹ̀ yóò jogún rẹ̀. fa akọọmọ islam فأقام الإسلام السبب منزلة النسب إيفاء للمحسن جزاء إحسانه Islam ó gbé sábàbí tí í ṣe ìbọ́kùn lọ́rùn ẹrú sí ipò ojújọ́ mọ̀lẹ́bí nítorí dáadáa èyí tí olówó ṣe fún ẹrú rẹ̀ nípa kọ́sọ́dọ̀mà. Qad kana la yamliku wa sara yamliku. Tẹ́lẹ̀ ẹrú ọ̀gbọ́dọ̀ dá nǹkan kan ní ọwọ́ adẹni tó lè ní nǹkan. Wa dhalika bi fadli ma manna bihi alayhi sayyiduhu min al-'itq nítorí ntí olówó rẹ̀ ló ṣe fún ìdẹ̀ra nípa bíbọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ torí ẹ̀ islam wá fún náà láàyè pé tìrú ẹrú yẹn bá kú tí ò lẹ́ni tí tí ò ní ẹ̀ fámìlì tó lè jogún rẹ̀ nínú ẹni tí ò lè jogún rẹ̀ náà ni ẹni tó bọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ Humran yẹn ìgbà tí Barira tí Aisha wá fẹ́ rà àwọn olówó rẹ̀ wá ní rárárárá tó bá rà wọ́n ta fún ṣùgbọ́n àwọn làwọn ní wàlẹ́ àà ṣẹbi alùpùpù mọ̀ bẹ́ẹ̀ wọ́ọ̀rù ẹ ti gbowó nìsín bó lẹ́sìn wọn àjogún rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ni a'tiqha walakil wala ọkùnrin rúrò lọ́rùn rẹ̀ ọba àràtàn ìwọ ló jogún rẹ̀. ọbẹ̀ ẹnu ẹni tí ọmọ ìjogún rẹ̀ kì í sáwọn torí ìnàmẹ́lúwọ́ lẹ́wọ́ lẹ́mẹ̀n àjàkọ̀ ẹ̀kọ́ ń bẹ́ mẹ́ nínú àdéhùn yẹn ànábì sallallahu alaihi wasallam wọ́n máa wọ́n ẹni tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n máa ti tí wọ́n sì mọ̀ ọ́ pẹ̀lú orúkọ wọn àti ti bàbá wọn ànábì ọ̀dà يقولون كذا وكذا كل ساعة تنسوا باي باي باي باي باي إنما الولاء لمن أعتقه ẹni tí ó ní ẹ̀tọ́ àti jogún ẹrú òun náà lẹni tó ṣe ń lọ bọ fún ẹrú kúrò lọ́rùn ẹ ẹ̀kọ́ bẹnbẹn o kí wọn náà tó bá ń mọ pé yẹn ṣàìdá màmá làkọ ọmọ lórí pò ń lọ sí báyìí báyìí báyìí kí wọn fi ta ní ṣì méjì rẹ tó pẹ́ ń tó ṣe ń tó dùn ní lónìí náà ní ọ̀padà ṣe ń tó dùn mọ́ ní lọ́la tọ́lá tí wàá bá bàjẹ́ lónìí kò ní sáyè láti pé kẹrẹ pọ̀ mọ́ lọ́la torí délé gbogbo ẹni tó máa ń bá ajá àbí gbogbo ẹni tó bá sàtì fàyè àti àti ṣe àtúnṣe sílẹ̀ má bàjẹ́ tán mo sọ pé tó bá lè dàkọ́dà rárá o nítorí pọ̀ mọ́ ní tí ó ṣẹlẹ̀ lọ́la torí ẹ̀ Shumran yìí òun àdéhìí wá láti ọ̀dọ̀ rẹ̀ Shumran radiyallahu anhu. á rí i pé àwọn èèyàn jẹ ẹrú àwọn èèyàn ẹrú látàrí pé wọn mú wọn gun torí pé ni wọn gba Islam èyí tí gba Islam àwọn olóhùn wọn bọ́ fún ẹrú kúrò wọn fún ẹrú kúrò lọ́rùn wọn àwọn ẹrú àtijọ́ wọn wá wọn wá nípa ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá dọ̀gà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n di olùmọ̀ ńláńlá subhanallah ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n là ń gbọ́rọ̀ wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n là ń àgbà fà nínú àwọn tàbí'ìn nínú àwọn tàbí'ìn torí délé ìbọmọlúwàbí ni wọ́n láti dọ́tà ti bí ọ òfìgbà kan jẹ́ rúrí láti dọ́tà ti bí ọ òfìgbà kan ṣèkèfèrí sọ́nà ọba rí sábà wá pé wọ́n mú ọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ bọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ ni kò sí kò rí bẹ́ẹ̀ kí rẹ kún wo lè kẹ́kọ̀ọ́ wo lè jólúmọ̀ ńlá wo lè jẹ́ni tí ó lábọ̀ inú ẹ̀sìn ṣẹlá wàláhì fọ́ọ̀mùlọ́ kéèké mẹ́yẹsẹ́ àdúlọ́lọ́ àwọn afẹ́ni tó bá fẹ́ nu àwọn ẹ̀ wọ́n máa tara ilé ìkẹ́kọ̀ọ́ ẹ̀rú ni lánàá رضي الله عنه حمار روى قتادة عثمان رضي الله عنه عثمان هي قلنا ان سابي اربع سابي اربع عثمان بن عفان رضي الله عنه يعني تسيك اما ملك الله ما بان اما ملك الله ما بان الحافظ الذهبي رحمه الله من تيران كثيرة الحفاظ nígbà tá a fẹ́ ṣe àlàyé Usman wọn á ní wọ́lẹ́dẹ̀ yẹ sáxìyè mínú ọmọlá ìkàtú rahman ọ̀nà ìgbàni tí àwọn mẹ́lẹ́kọ̀ ọlọ́run bá ń tijú Usman ibn Affan radiyallahu anhu Usman tàbí àgbà ẹni tó ṣe pé ó ṣe xidima fún alukur'ani ọlọ́run ọba wa ní xidima tó ga lọ́nà tó ṣe pé ẹnìkan ò ṣerú rẹ̀ lẹ́yìn rẹ̀ radiyallahu anhu ó kọ́ àwọn èèyàn jọ ala mushaf al-imam torí àlùkùránì wọ́n pè ní àlùkùránì imam nítorí pé ńgbà tí ìyapọ̀ ẹnu tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn fil amsar láwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá nípa pé kìrá àfọ̀n wá látọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ làwọn kà ẹlòmíràn kékeré àmì tó yàtọ̀ sílẹ̀ òun náà lọ́wọ́ látọ̀dọ̀ ànábì. fa sara an-nasu yakhtalifuna fil Qur'an àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe apá nípa alukur'an wọ́n bá bá Usman lọ́bí ẹ̀wọ́ àwọn wọn ni adrik ummata muhammadin sallallahu alayhi wa sallam qabla an yaghraqu wọ́n ni àti ti kó wọn la ìgbà wọn ìjọ anabi sallallahu alayhi wa sallam tó di pé wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ni Usman àwọn ọba kó yọnu sí i Usman lọ́bí ẹ̀wọ́ àwọn ló kó àwọn kan jọ nínú àwọn sàbí àgbà tí wọ́n kọ́ ìkọ́ alukur'ani látẹnu anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹni kan kó alukur'ani jọ wọn kọ síbi kan náà wọn kọ wọn ti àkọ ẹni bá bọ́ sáàrin yín waktubuhu ala lughati qaish fa innahu biha nazala bí àkọ ẹni bá bọ́ sáàrin yín nípa rẹ̀ èdè àwọn kùrẹ́ṣì ní kẹrin fi kọ́ torí pé èdè àwọn kùrẹ́ṣì ni wọ́n fi sọ alukur'ani kalẹ̀ ráìdà síwájú àgbà Uthman radiyallahu anhu ni wọ́n kó alukur'ani yìí jọ. alukurani wọn ni kí wọn dàpọ̀ kí wọn tuntun dàpọ̀ kí gbé ẹ̀dà rẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbogbo bá ti wà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n ṣe àpẹnu nípa àwọn kápò lẹ̀ ẹ̀sùn máa nìyẹn ọ̀gbìn àwọn sọ wà wa بالرسم العثماني دوري أقال تاني عثمان بن عفان رضي الله عنه وليه كيف تتبع nínú àwọn ohun tí Uthman ṣe tó fi jẹ́ ní àjùlọ nínú ìjọba nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. Uthman gba Islam ní ọwọ́ Abubakar as-Siddiq radiyallahu anhu òun náà ti jẹ́ ọ̀kan nínú ẹni mẹ́wàá láti ṣe àdéhùn àlùjáná fún láti ayé ń bì ní Uthman radiyallahu anhu. Uthman badriyun wa in takhallaba an ghazwati badrin. Uthman ó ń bẹ́ẹ̀ náà tó jagun Badr bó tilẹ̀ jẹ́ pé kò dojú ogun yẹn subhanallah. nítorí pé kí ó ń ṣe ìtọ́jú ìyàwó rẹ̀ ọmọ anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa ó ń ṣètọ́jú ìyàwó rẹ̀ pẹ̀lú àti ànábì sallallahu alaihi wasallam ànábì ní kó dúró tọ́jú ìyàwó rẹ̀ ìní òjẹ́ kí Usman lọ sójú ogun yẹn ànábì sallallahu alaihi wasallam sì pín náà lórí ogun gẹ́gẹ́ bí ètò fún ẹni tó lọ sójú ogun àwọn jẹ̀bi dhalika badriyyan náà lọ́ fà náà ti kà fún ọ̀kan nínú àwọn tó jagun Badr torí ẹni tó lọ sójú ogun wọn kì í fún nínú èrè ogun Usman radiyallahu anhu tó bá jẹ́ badriyyan síbẹ̀ yìí náà sì ti gbọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ fún wa yìí pé لعل الله اطلع على آل بدر فقال افعلوا ما شئتم فإني قد غفرت لكم ọlọ́run bá ti wu àwọn ẹni tó lọ sójú ogun bàdùrù ọ̀wọ́ àní látòní lọ ẹ máa ṣe gbogbo tó bá wọ̀nyí mo ti forí jìn subhanallah Uthman ń bẹ nínú àwọn tó ti jagun bàdùrù bákan náà bẹ́ẹ̀ ti mà ikú àwọn tó ṣe bẹ́ẹ̀ àti ọ̀rẹ́dùwà ọlọ́run bá ti forí jìn wọn wọ́n wọ àlùjánnà ẹ̀rí ńgbà tán nípa Hatib ibn Abi Balta'a radiyallahu anhu sẹ́nìkan ni kò ní wọ àlùjánnà anábì ní rọlọ́ pa torí pé Hatib jagun Badr Hatib sì ń bẹ́ẹ̀ náà àwọn tó ṣe bẹ́ẹ̀ àtú Ridwan ẹni tó bá ṣe méjèèjì ò ní wọ̀nà ẹ sì máa pé torí Uthman ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ àtú Ridwan torí Uthman tí wọ́n ránṣẹ́ pé kọ́ lọ jíṣẹ́ tí àti gbé rẹ̀ tó di tíkọ́tíkọ́ tí ìròyìn tàn ká láàrin ní àwọn ọmọ ọmọ nẹ́bí sallallahu alaihi wasallam pé àbí àwọn kèfèrí ti ṣe kú pani sẹ́mi pé lẹ́yìn lọ́fà lànàbí fi tẹ́wọ́ pé ẹ fi àtìlẹ́yìn hàn kájà ọ̀dọ́lógún tí Usman ọba fi padà bọ̀ láàyè subhanallah ǹjẹ́ tó bá dé pé torí tiẹ̀ inú wọn ti ṣe bẹ́ẹ̀ àti rẹ̀buwán tó ń gbá lára kọ́ńkọ́ ń bẹ wájúwájú nínú àti òṣòrí ìdè bẹ̀ eléyìí ni Usman radiyallahu anhu nínú ọmọ wọn àwọn náà ní Ruqayya àti Ummu Kalthum ìgbà tí àwọn méjèèjì tí wọn kú lọ́kọ̀ kan kìí kan náà wọn fún fẹ́ ọ nítorí pé Ọlọ́run bá ṣe léèwọ̀ ká fẹ́ ọmọ ẹ̀yà méjì papọ̀ àbí ọmọ bàbá méjì papọ̀ àbí ọmọ ẹ̀yà kan náà bàbá kan náà méjì papọ̀ àti táì mẹ́ta náà ni ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf àtúnṣe léèwọ̀ fún yín kẹ́ ọmọ bàbá kan náà ló bí wọn ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ìyá kan náà lásán ló bí wọn ò gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan ìyá kan náà bàbá kan náà ni ò gbọ́dọ̀ fẹ́ wọn méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà. gbàtí Ruqayya kú anabi sallallahu alaihi wasallam tó fún ní Ummu Kulthum ìgbà tí Ummu Kulthum kú anabi sallallahu alaihi wọn ní ìbá ti pé wọn ọmọ kẹta ni bàbá tún fún ọ fẹ ìwà Uthman radiyallahu anhu subhanallah torí àwọn kọ Uthman ní kíni Dhunnurayn Dhunnurayn abimá méjì abimá lẹ méjì alayhi laysa kullu Uthman Dhunnurayn yìí ṣe gbogbo Uthman ní Dhunnurayn. Uthman yìí radiyallahu anhu àgbà nínú àwọn ẹni tó ń náwó wọn sójú ọ̀nà ọlọ́ ó kó owó wọ Mẹ́dínà ọjà tó lọ rà ní ìgbà tí èèyàn mú kọ̀dà dá àwọn olówó lóríṣiríṣi wọ́n sì gbé owó ribiribi wá wọ́n wá fi ṣe ọ̀rọ̀ náà lójú kòkòrò bí àti kọ́ta ọjà ń bá wọn kọ́ta fáwọn nílọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ iye táwọn máa ra awé ọ̀tẹ́lẹ̀ tí àwọn fi lè mọnupuléètì ọjà yẹn àwọn kó pamọ́ káwọn máa tàbọ̀ bá ti ṣe wà wọn nígbà tó bá nìkan làwọn ni ọdún máa kílò lẹ́yìn fẹ́ ra náà wọ́n ní ibà wà ẹnìkan ti rà jù bẹ́ẹ̀ wọ́n lọ tún dọ́bù ẹ̀ wọ́n lẹ́nìkan ti rà jù bẹ́ẹ̀ wọ́n lọ tún dọ́bù ẹ̀ wọ́n lẹ́nìkan ti rà jù bẹ́ẹ̀ wọ́n lọ tún dọ́bù ẹ̀ wọ́n lẹ́nìkan ti rà jù bẹ́ẹ̀ wọ́n ta wá lẹ́ni náà wọ́n ní Allahu Rabbul Alamin subhanallah táwọn tí ń wá àlùjáná nù kó lọ sí fún wa àwa ń kọ́ àwa ń ti pọ̀ jù láyé wálé jẹ́nà ṣùgbọ́n alábòsí ni wọ́n sọ̀lọ̀ nísìnyí wọ́n fẹ́ ti ṣe ọlọ́run wọ́n náà fẹ́ ti ṣe ọlọ́run yìí wọ́n fẹ́ kọ́ mọ́tíláṣí mọ́tíláṣí náà wọ́n fẹ́ kọ́ yìí inú atẹ́gùn wọn kọ̀ sí ní àbílẹ̀ orí ilẹ̀ wọn kọ̀ sí sáà wọ́n sì tẹ̀ nílẹ̀ wọ́n á ní mọ́tíláṣí wọ́n fẹ́ kọ́ yìí wọ́n nílẹ̀ wọ́n á ní ẹ̀yọ̀ǹda alẹ́ wọn ni à jazakumullah jazakumullah khairan báwo tẹ́ ti gun wá ní. ẹ ẹ sọ wá mílíọ̀nù wá ní. mọ́sálásí wọn fẹ́ kọ́ ma wà á ń tẹ̀ mùsùlùmù oníkọ́ lọ wálé ọ̀kan wá la ilaha illallah. ẹ dákun ẹ̀ wọ́wọ́ àwọn Usman sọ̀bí ọ̀lọ́ àkọ́rẹ́. ìjọba ń ka ẹ́ tírè tẹ bá fẹ́ kọ̀ǹvàtì owó tí Usman ná ní ìgbà kan lásán nítorí Islam tẹ bá fẹ́ kọ̀ǹvàtì sí náírà yìí ọlọ́ngọ kàkúlétọ̀ yẹn gbọ̀ngbà tó bá dàbí rọ ẹ̀kọ́ hundred hundred thousand dinar hundred thousand dinar. ni usman ńlá ní ghazwatu Mu'tah hundred thousand dinar kó lè bá wa súnmọ́ ẹsẹ̀ yẹn ó lè tó fi ọ̀zà kánì twenty dinar. Ewa twenty dinar. lèyàn tó fi ọ̀zàká láìpẹ́ àti ẹ̀fọ́ láìpẹ́ twenty dinar yẹn ó di two hundred thousand naira péré. mélòó wá ní hundred thousand dinar yẹn lọ́jọ́ ní náírà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀ máa so lówó ẹ̀ máa gbọ́ ah, àwọn tó dówó nù kò tí tẹ́lú ní owó bàkẹ́ ni èlò lónìí èlò lónìí takàdá lásán wípé táwọn eléyàn ni wọ́n pè lówó góòlù òǹkà lówó àmọ́ takàdá náírà dọ́là yúrò ọ̀rọ̀ à àwọn pípà lásán àfojú kéré rẹ̀ o ṣùgbọ́n pípà lásán náà lóye yín àbí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ gbà ẹ má tẹ́ ẹ gbà ẹ lẹ́ mọ̀ èwo ló ń wọ́n jù náà fi hàn kí kan sẹ̀lẹ̀ bí ẹ̀yà ẹ̀yà wẹ́rẹ́lẹ́ kò kẹ lọ náà wò tí wọ́n gbà wọn ò ní gbà ìyẹn wọn mú góòlù kẹ lọ́ọ́ ó di gàárì ṣé gold náà ni àbó ti di gàárì owó wa ni àti ìṣòwò ayéwọ̀n mẹ́yẹ̀ tẹ́ bá wà láyé ẹ̀ bá pa owó náà lò àwọn ṣe iyì rẹ̀ náà ni kọ́ máa kọ́ máa di ìyá èyí sì mọ̀ pé náírà gan-an tẹ bá kan lábùkù débì kan tẹ bá gún yàn gan kò tún ní gbà pé kínni ṣé máa sọ pé mi ò pa mí ni. ṣùṣùgbọ́n ewu iye tí Usman ń ná torí tọ́lọ̀ ọlọ́run tí ẹ̀ bá ronú èyí ó rí pé káì àwọn ẹni ọlọ́run àwọn ẹni tí òsùn wọn wọn wúwo láwọn ti lọ wọn ti lọ wọn á nádúró owó yìí ẹ dákun èèlò lọ jẹnu tó ní ọbẹ̀ rí bẹ́ẹ̀ torí ẹ̀ lẹ́yìn ni Uthman radiyallahu anhu Uthman yìí àwọn Ghawgha'iyun Ghawgha'iyun àtẹ̀kọ́lá albulaha alagbèyà wọn dìdìrín àwọn agọ àwọn aláìpérí wọn kóra jọ látàrí. abdullahi ibn saba al-yahudi yahudi ni ọwọ́ àti bójúbójú kó ń gba islam ó ti fáwọn èèyàn lẹ́yìn nígbà wọn lọ pa usman látàrí títí àtọ́tà wọn jẹ àwọn ọgbọ̀gbọ̀ ìyó wọn wọn lọ pa usman ọbí ẹ̀rọ àwọn radiyallahu anhu ẹlòmíràn bí àwọn sọ̀rọ̀ Usman pa àwọn sàbí dà gbogbo àwọn àmàdínà dà wọ́n sì ń wọ́nà khalifatu rasulillah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àsìkò sá pàṣẹ àsìkò hajj ni majority àwọn sàbí ti lọ sí hajj owó àwọn tó sẹ́kù Mẹ́dínà náà sàbí kéékèèké wọ́n ti dára búra wọn náà fẹ́ dáàbò bo Usman Usman subhanallah eléyìí lọ fà ìmàlẹ nígbà pípẹ́ kó tó adigun apá ọbẹ ọlọ àkùnrin òṣùpá ọbẹ ọlọ àkùnrin ẹnẹbi sọlọ àṣẹlẹ ti sọ fún un lọni ọsùnmán ọbẹ ọlọ àkùnrin yóò wọ àlùjẹnà ṣùgbọ́n àyàbẹlẹ wà tẹkùn àdáwò ni ọba wà àlùjẹnà ọsẹlẹ àbí ọsẹlẹ ọsẹlẹ. عداوة سهل سليمان في الصحراء رضي الله عنه وهو شهيد شهيد نتركه يعني نبي كان يعني شهيد لكن جوتي النبي صلى الله عليه وسلم بلوري أقوات أحد تقوات أحد برس نمي النبي نبي ربا لهو أحد إنما عليك النبي والصديق والشهيدان النبي نبي بلوري لهو هذا أبو abubakar dani ọsidiẹkọ àtẹni méjì tí ó kúkú ṣẹyidi umar àti usman subhanallah wọn bá fi máa nabi sallallahu alaihi wasallam náà lọ́nà sọ pé alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada illa man irtada min ọlọ́run ọba ní ọba tó mọ ìkọ̀kọ̀. èyí sì fi ma kọ̀kọ̀ yẹn mẹ́nìkan àfẹni tó bá yọ sí nínú àwọn òjíṣẹ́ rẹ̀ yóò fi tó bá fẹ́ mọ̀ nínú tí sì máa kọ̀kọ̀ ètò bá fẹ́ ní fi mọ̀ wọn. ẹ ìlà àìmọye nǹkan ló sàwọn ànábì ọlọ́run tí wọ́n mọ̀ ọmọ bẹ́ẹ̀ àìmọye nǹkan ló àwọn ànábì ọlọ́run tí wọ́n mọ̀ àníṣe tó bá mọ ike ìbéèrè tó fẹ́ fi ọlọ́run léèrè nípa fọ́ọ̀mù òun lè nẹ́ẹ̀lì nínú àwọn ará ilé ìṣó ni tó mọ̀ pẹ́sẹ̀ ní yóò bí ọlọ́run òní bí ọlọ́run wọn náà bó tó sọ pé ìnáwó lẹ́sẹ̀ mi nẹ́ẹ̀lì ìnáwó àmọ́lẹ́ ẹ̀rọ sọ àrẹ̀ iṣẹ́ burúkú lọ́mọ kì í sára lé bákan náà wọ́n rí i pé ẹ̀yìn anábìyàn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbàgbà nàbí mọ ìkọ̀kọ̀ ni tí ìsopọ̀nà ló fi mọ́ yóò wá ní ọ̀rọ̀ àyíṣà rọ̀bí ọ̀wá ara wa dúró iye jọ́ dábí ń pa tó ṣe zina ni tí ó ṣe zina ni tó ṣe zina ni tí ó ṣe zina ni tí wọ́n nàbí ti yẹ rí nínú pé ààyè zina ni látẹ̀lé àpò ṣe zina náà. ànábì ọ̀mọ ń tọ́pa mọ́ kótó ti kọ́ lọ́kọ̀ àwọn àyà ìkúránì kalẹ̀ ìdààmú bá kálukú ànábì kan ọ̀mọ ń ti sọ̀rọ̀ wá àlùsọ̀lẹ̀ láì jágbọ́n ọmọ tí ń ṣe máa oníkálukú bẹ̀rẹ̀ sí ní ronú pípa ah, sóòtọ́ ni àbí rọ́ ni àbí wọ́n pa bẹ́ẹ̀ mẹ́ni àbí òótọ́ wọn sọ ni kó tó wá di pé ọlọ́run ọba wa ó sọ àwọn ayé Al-Qur'ani kalẹ̀ tó fi fọ̀ yára wa mọ́. àwọn ń àwọn sọ pé قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ àkàrà ọ̀dàgbàrà kan nílẹ̀yìn èrè níjọba fi mọ̀ wá ní àmọ́ kankan màlẹ́kàn bẹ́ẹ̀ máa ń tó ṣẹlẹ̀ sáà àlùjọ́nù ni tí ànábì suleiman alayhi salam nípa ọmọ sákòóso suleiman ti bẹ̀ lẹ́yìn tẹ̀sí mọ̀ pé tí ọ̀gá bá jẹ́ ẹni tó ní ẹ̀rù lára à ọmọ tí ọ̀gbọ̀dọ̀ wẹ̀ wọ́n máa sàn lọ ní wọ́n máa làágùn wọ́n sàn kó lọ tọ́ ẹni tí lẹ́mọ̀ ti kú wọn tọ́ máa dẹ́lẹ̀ ọ̀hún àlẹ́ àmọ́fìhì àlẹ́ àmọ́fìhì ìlà dáàbọ̀tò ọ̀dì tàkùrù mẹ́ta àdá nǹkan kò mú ọmọ nígbà nàbì Sulaiman alayhi salam ti kú àyàfi níbi àwọn kòkòrò ilẹ̀ tí wọ́n ń jẹ pọ̀pá anabi suleiman aleyhi salam tó fi di pé pọ̀pá ọ̀rẹ́ lẹ̀ mọ́ falamma kharra tabayyanat al-jinnu an law kanu ya'lamuna al-ghayba ma labithu fil 'adhabi al-muhin. wọ́n jẹ pọ̀pá rẹ̀ títí anabi suleiman wá ṣubú ó ṣubú ọgbọ́ kí ló ṣẹlẹ̀ bá ti ṣubú kí ló ṣẹlẹ̀ wọ́n kàn án lóko ṣèbí sáké wọn náà ní sọ́kọ́ alìjẹ̀nu kan ló ń lò àbá alìjẹ̀nu àbá oníkíní kan àwọn alìjẹ̀nu nìyẹn. tẹ̀lé ìṣòro fi hàn pé kò sẹ́ni tó máa ń tó pamọ́ àwọn ọlọ́run bá wa. torí di eléyìí eléyìí àfi hàn wípé anabi sallallahu alaihi wasallam nítorí wọn náà ló fi mọ̀ nípa bó ti ṣe sọ nípa Uthman radiyallahu anhu. Uthman gba àdéhìí wa ó ní kí wọ́n bọ̀ ń gbé omi àlọ́ wọ́pọ̀ ń gbé omi àlùwàlà. àsìkò tí Usman ń sọ ọ̀rọ̀ yìí sí ó ti di àrólé fún anabi sallallahu alaihi wasallam. wọ́n ti kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́. bil munasaba Usman dàgbà ju Ali radiyallahu anhu lọ pẹ̀lú nǹkan bíi twenty something years. wọ́n dàgbà gidigidi. Usman ní kí wọ́n mọ̀ ogun mi àlùwàlá ọwọ́ afọ ọwọ́ rẹ̀ méjèèjì ọkọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkọ̀ ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta àgbọ̀ yíyé eléyìí kò lọ sídìí pé ọkọ̀ méjèèjì papọ̀ lẹ́ẹ̀mẹ́ta nítorí pé wọ́n ti ṣe wọn ò sọ wípé ọ̀fọ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn ò sì sọ pé ọ̀fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta wal aslu adamul jam' èyí sì ti pàápọ̀ òfin ní pé ká mú pọ̀ wọn pọ̀ torí pọ́tọ̀ọ̀tọ̀ lọ́lọ́ọ̀dà wọn. ìrẹ́ ló ti jẹ́ pé al-ikhtisar matlub fil-kalam agbọ́rọ̀ kú ọ̀nbẹ́nu nǹkan tó dáa àmì kúrí pé ni. wọ́n lè sọ pé gásálà lùmínà sàlásà yusra sàlásà wọ́n ní wà gásálà fagásálà kàfẹ́yì sàlásà mọ́ra ọ̀fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́mẹ̀ta tìrẹ tí wọn náà bá sàlù àlá wọn fọ ọ̀tún lẹ́mẹ̀ta wọn fọ oṣù lẹ́mẹ̀ta láàbù lọsùn eléyìí ni torí ẹ̀ ló ti jẹ́ kí o gba àwọn tírafíkì ìbá tí wọn tí wọ́n sọ fẹ́ náà ni pé wọ́n á fọ kullu wahidatin ala hida wọ́n á fọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. wàá fòsì fọ́ tọ̀tún wàá fi tọ̀tún fọ́ tòsì. ẹnìkan sọ pé à ah, tí ò sí fomi ṣòfò ń bẹ̀ kò sí ń bẹ̀ torí tó bá wà bẹ̀ náà lọ́ọ̀ ní kátà lọ́la. mo rò pé yé torí ẹ̀ kò sí fomi ṣòfò ń bẹ̀. wọ́n bẹ̀rẹ̀ àlùwàlá pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta náà sọ̀rọ̀ nípa àníyàn. àníyàn àǹbùkátà rẹ̀ síwájú àlùwàlà àǹbùkátà rẹ̀ síwájú ẹ̀ àǹbùkátà rẹ̀ síwájú tẹ̀yẹ̀mù. eléyìí ilayi náà ni ti jumhurul fuqaha tí wọ́n sọ. ووافقهم في ذلك أبو حنيفة رحمه الله وإن ووافقهم أبو حنيفة رحمه, رحمه الله تعالى في التيمم خاصة Abu Hanifa ni bẹ́ẹ̀ ni nífẹ̀ẹ́ mọ̀ àbúkátà ni àmọ́ wọ́lgọ́sọ̀ fẹ̀lá wọn náà wà láti wẹ̀ àbúkátà ni kí ló dé wọn nítorí pé ìwẹ̀ àti àlọ́ alátẹ̀rí yẹn ìmára ni ìmára tó ní í gbígbé ti kú lára wàmẹ́kẹ́ nà ṣàlùhù kẹ̀dẹ́. فلا يفتقر إلى النية ìjọba ti jẹ́ pé àfi ń kí ìdọ̀tí kù lára ní kò bá kúkà nìyẹn. wọ́n ní àtàwọn ọ̀la bá ti gbàtẹ̀tẹ̀ bá tọ̀ tẹ̀ wọ́n dàní ẹ̀kọ́ mọ̀fẹ́ sábà níbẹ̀ náà. torí òní dàní ẹ̀kọ́ fẹ́ sálù àlà òní dàní ẹ̀kọ́ fẹ́ wẹ̀ ta ló sọ báyìí al Abu Hanifata rahimahullah ó sì ní àlùwàlá yẹn àti wẹ̀ ìbàdàdàní màkùlàtà àlùmáà ìjọsìn kan ní méjèèjì tó ṣe pé àmàtúmọ̀ wọn ọba sàlùwàlá ní sọ àmàtúmọ̀ tó fi sàlùwàlá ọ̀fẹ́ pọ̀dọ̀tí kú òní ọba wẹ̀ ọ̀fẹ́ pọ̀dọ̀tí kú òní ṣé ìdọ̀tí náà fọ́ kú àbí ìbàdà ìbàdà tó ti bá tún kú lára àmà ìbàdà ni. àwọn jòhùn àwọn sọ pé láti kádàníyà nítorí kí ẹ̀sìn tá a máa tún máa kí ló bàtà fi ń sin nǹkan mi bẹ̀ ìlàlù àlá àti wẹ̀. akẹ́kọ̀ọ́ wa níṣẹ́ obìnrin parí nǹkan sùn wọn rí pé ibi tí ẹ̀jẹ̀ ti jáde ní kọlọ tábà ọ̀fọ̀ bẹ̀ nù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní gbogbo ara rẹ̀ ń kọ́kọ́ wà á kí ló fi fọ gbogbo ara rẹ̀ sẹ́yìn lè dáhùn rẹ̀. lórí rẹ̀ àti kánà rẹ̀ ní ẹ̀jẹ̀ ti jáde ní kíkínni jànàbà ti jáde lára rẹ̀ wọn kọ lọ́wẹ̀ ṣé gbogbo ara rẹ̀ jànàbà ti jáde ní wọn sọ pé oyo màá kó lẹ́sẹ̀ máa ná àwọn ọmọ àmọ́ sẹ́mẹ́nà wọn àtọ̀ àná bẹ́ẹ̀ náà làlọ́ àná yàtọ̀ sílẹ̀ yẹn wọn náà àti sànàbì Muhammad solola ariwa ariwa sallam wọn ni innamal a'malu bin niyyat. gbogbo tí ò ní jẹ́ tó lálàáfíà ẹ̀yà fi ká nìyàn pẹ̀lú ẹ̀. láti mọ̀ pé àlùwàlá àmàlù wàlùgúsùlù àmàlù kàmẹ́tẹ̀yẹ múmú àmàlù gbogbo ẹsẹ̀ ni ilé lọ́kà láfi dàníyàn fún. ìgbà wo lámà àwọn àgbàbọ̀ sọ̀hìn ìtọ́jọba ní kọ́ dàníyàn tó bá ọ̀sẹ̀ alákàtọ́ dàníyàn àbọ̀wẹ̀ dàníyàn ó sinra rẹ̀ ni ọ̀ ọ̀kàn lọ sinra ni lẹ́sìn mọ̀ pé ẹni tó sinra tẹ́lẹ̀ náà ládàá kí wọ́n fẹ́ gbà tó kí ni kí wọ́n sùn so àmọ́ dàníyàn ni ó fi jẹ́sìn tí wọ́n jẹ́sìn ìgbà náà lọ́ọ́ bá ládàá ìgbésílẹ̀ ìbá rí bẹ́ẹ̀ ìgbà ọ̀làdàníyàn náà rí àdàníyàn nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn nítorí wípé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn ìlàníyàn tó ń jẹ́ àníyàn títí wà lọ́kàn rẹ ẹ ọfẹ́ sàlù alágbàgbé ẹ ọfẹ́ sàlù aláṣekínní ẹ sọgbọ́n ti mọ̀ kọ́ fẹ́ sàlù alábẹ́ẹ̀ ni ọmọ kọ́ fẹ́ sàlù alá ó sì mọ̀ kó lè lọ tábà náà ó sì mọ̀ kó lè dá mi sórí bẹ́ẹ̀ ó sì mọ̀ kó lè dá mi nù ó sì mọ̀ kó lè pọ́ kàgé kó tún gbé e lẹ̀ bá sọ àmọ́ ní kò dàníyàn bọ́ fẹ́ bọ́ kọ̀ ọ̀rọ̀ kó ti mọ̀ mí ó ti mọ̀ ní tí màá ṣe kọ̀ قل قل قل أتعلمون الله بدينكم كما في غلامي ẹ̀sìn tẹ́ ń ṣe kúrò ọmọ ń tọ́pa mọ́ ọmọ ń tọ́ hàn ní. ọmọ gbogbo ẹ̀ àlọ́ ọmọ ń tó ní ṣe nítorí ọba ti báwo ti ṣe ó sì ń kọ́ dàníyàn. eré ayé àwọn ọ̀tọ́ kàti pé má dàníyàn má dàníyàn báwo. nítorí pé al-ibadatu la takunu ibadatan biduni niyya gbogbo ẹ̀sìn tó máa ti kò ní ẹ̀sìn láì dàníyà tí wọ́n kàn lọ sí ibi tó ti fẹ́ kírun àbá Allahu Akbar ọlọ́run ti máa ń tafẹ́ kí dàrí à ń ṣe rẹ̀ ọlọ́run mọ irun tẹ́lẹ̀ omi ti dànù tọpọn mi sagbọn ọlọ́run mọ ìyàlọ́ alárọ́ tẹ́lẹ̀ omi ti sùn tọ́kẹ́ kó sinra lásán tí ọ dàníyà tí ọ dàníyà láàbù dẹ́mínà nìyà inú ọkàn ti la

lédè yorùbá rẹ lédè ibo rẹ lédè haúsá rẹ dání tó fẹ́ ṣe ìwọ gan ọgbọ́dọ̀ gbọ́ kó wí nǹkan kan ọgbọ́dọ̀ jẹnu wíyẹ ọkà wípé àníyẹ máa àzámta àlẹ́ ìjọkọ̀ ìjàkà nítorí onípinnu rẹ̀ nù ọkàn rẹ̀ nù sani yaba ti wá di àwígbà hàn kókó láti sọkàn kí ẹsẹ̀ tí wọ́n ní fi nù ẹ̀rí wọn ní Usman fọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta wọn sọ pé kó sọ bísímìlá wọn sọ pé sọ bísímìlá lótú mẹ́tò pé ànábi sallallahu alaihi wasallam wọ́n sọ lọ́ọ́ láwọn bísímìlá yẹn bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ìyapọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n bẹ nínú wọn ẹ sọ pé a sí ká fi bidayati al-wudu'i mustahabba wọn là nífẹ̀ẹ́ sí ilé ìjọba àkọ́kọ́ irú rẹ̀ wọ́n bá tọ̀dọ̀ imam ahmed rahimahullah ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì wọn ni lọ́wọ́ bẹ́ẹ̀ bi qawliha kò burúkú sọ kò burúkú sọ kẹsẹ̀ mustahabba ó tún lẹ̀ ju eléyìí lọ kò burúkú sọ àmọ́ tá a bá tilẹ̀ ọlọ́gbà eléyìí ni jumhur fuqaha inú wa sọ nínú wa ni abu hanifa imaamu malik imaamu shafi'i àti ahmed nínú riwaayà mi. ọ̀rọ̀ kẹta wọn ni at-tasmiyatu fi awwal al-wudu' wajiba ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kò sọ bisimilahi bẹ̀rẹ̀ àlùwàlà eléyìí tún wá látọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ imaamu ahmed rahimahullah kí ló dé tẹ̀fi sọ ipá sọ bísímìlá ọwọ́ àánú àdéhìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìpìlẹ̀ owó a liman lam yusammi Allah alayhi akhrajahu Abu Dawud wa Tirmidhi pé kò sí àlùwàlá fún gbogbo ẹni tí ọba darúkọ ọlọ́ọ̀ni kò bẹ̀rẹ̀ àlùwàlá. eléyìí ń fi hàn kì í ṣe wujubu faqat ṣàwùtẹ́yẹ ti tẹ̀síníyà ike ká sọ bísímìláì gan májẹ̀mú eléyìí ni ẹ̀rí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ètò ọ̀sẹ̀ yìí àdéhùn yẹn tó bá kó fẹsẹ̀ rìn lẹ́ni kò bá lájà ìwádìí ti hàn fẹsẹ̀ rìn lẹ́ni so oríṣiríṣi ọ̀rọ̀ wà nípa pé bọ̀ọ̀ìfù ni kọ́lá wọn ló tún di bọ̀ọ̀ìfù lọ lóríṣiríṣi ìmáàmù ahmed gan fúnra ara rẹ̀ ó ní láàyè sọ̀xọ̀ fi dáàlì kẹsẹ̀. pé ọ̀kan tó fẹsẹ̀ rìn lò sí nípa pé ká sọ bísímìlá ń bẹ̀rẹ̀ àlùwàlà. sílẹ̀ náà láti sọ pé ẹ ẹ ṣe máa dárúkọ ọlọ́run tó bá fẹ́ wẹ̀ dábàá nílé wẹ̀ dábàá fẹ́ máa gbàgbọ́ torí di eléyìí ẹnìkan pé sáré ti sọ́kàn á tó bá ti sọ́kàn kì í sọ̀rọ̀ tó ń torí di eléyìí kò sí ẹ̀rí kan tó mú wa. àwọn olùmọ̀ yóò kó tọ́tọ́ pé lábá sísà ọkọ̀ ha kò burúkú awé àwọn ní wọ́n ní bísímìláì tẹ̀lé yẹn ni ká sùn níbẹ̀rẹ̀ ìjọsìn. ọ̀dà àkàrà fún ọmọ àtẹ́wá bẹ́ẹ̀ tí wọ́n àtẹ́ sọ bísìnlá kí ẹ sọ bísìnlá kò ní sọ bísìnlá wọ́n á kẹ́dá ẹ bá fẹ́ kọ́kọ́ ní ìsìn àti ọ̀yẹ́dọ̀ tí ẹ fẹ́ fọ́ bísìnlá bísìnlá ẹ̀tọ́ ẹ̀ ní sọ àmọ́tẹ́ bá sọ á nílá bá àmọ́ àkàrà fún ọmọ ibi tí ẹ ti fẹ́ dábà tí ẹ sọ bísìnlá pé kí ẹ nítorí pé ń bẹ̀ yẹn à kí ló á ọlọ́mọdé àwọn ìjọ ọ̀dà torí pé bísímìlá ni ọ̀dà àgbàdà àmọ́ tí wọ́n bá ti lé wí láyé tí ọ̀dà ó ti sọ ọ̀dín tí ọ̀dà ó ti sọ bísímìlá ń lé àṣẹ tán ilé ìjẹ́bù ti jẹ́ mẹ́ọ̀ ọ̀dà ẹ bá ti rí ní ìsìnké èsì má jẹ èsì sọ ọ̀ràn ẹ̀ èmi wá fẹ́ sọ bísímìlá kí ká wí lọ́dà àjìní àbí ká má wò ká wí lọ́dà ọ̀ dáwé lọ́dà nítorí pé ẹ̀sìn ló fẹ́ ṣe kó láti ra wí bisimilahi rahman rahim bisimilahi wahda bisimilahi alladhi la ilaha illa hu àbí bisimilahi bisimilahi kẹ́bù sí máa wí tó bá fẹ́ jẹun kẹ́bù sí máa wí tó bá gun mọ́tò kẹ́bù sí máa wí tó bá fẹ́ bọ́ bàtà rẹ̀ bisimilahi. يعني كما بسم الله الرحمن الرحيم سوي بسم الله قالت يلا دور تو عفار زمان تقول الرحمن الرحيم فبك يا قراني بسم الله تنيرت ثم تمضمض عثمان رضي الله عنه أيون أيون ها Usman ọlọ́fọwọ́ lẹ̀ mẹ́ta níbẹ̀rẹ̀ àlọ́ àlá ṣé Usman ti sọ tẹ́lẹ̀ náà wọ́n sọ torí al-aslu adamu náà ìpìlẹ̀ ni pé kí ọmọ sùn wà ilé àlàdókè tí tí wọ́n kó sùn wọ́n sọ fún wa àmọ́ sọ fún wa fa láti kó sùn torí ẹni tó bá sùn ọba jì òun gbọ́dọ̀ kọwọ rẹ tó kọwọ bọ nù ìgbà tọ ìwọ ọwọ sáré pọ ọwọ́ ti bẹ̀rẹ̀ àlùwàlà ilé ìfihàn wa tó sákòókò fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwàlà sunna ni tànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n tó bá sùn tó ń bá jí ń kọ́. أنا فوق هو أنا ليمتنا إذا استيقظ أحدكم من نومه لا يغمس يده في إناء أبي في إناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده كان كان يباجي أتجو نوره أقول لمتنا كتب البوم torí pé kọ̀ ọmọ bu lọ́wọ́ ń sùn ọmọ bu lọ́wọ́ ń sùn eléyìí mú àmọ̀ yìí pé ẹni tó bá sùn tó jí ìgbà tó jí yìí tó wọn bá fọwọ́ bá gbọ́ igba yóò fọwọ́ bá lẹ́mẹ̀lẹ́ mẹ́mẹ́ta tọ ẹni tó sùn tó jí tó máa fẹ́ sálọ̀ la oní ọ̀fọwọ́ nù. wọ́n fẹ́ kọ́ ọ̀bọ̀ wa. ẹ̀mí lónù ẹ̀mẹ́ta yẹn mẹ́ta kó tó bẹ̀rẹ̀ àlùwàlá mẹ́ta lẹ́yìn ìgbà tí ó bá bẹ̀rẹ̀ àlùwàlá. ṣé ọlọ́pọ̀ lẹ́ẹ̀mẹ́fà ni àbá sọ yìí pé ìtẹ̀dá ọ̀pọ̀ yìí wọ́n lè wọnú ara wọn mẹ́ta lè dípò mẹ́fà àbí ó lè dípò rẹ̀ ó lè dípò rẹ̀ mẹ́ta. اجتمعت عبادتان من جنس وهو وهو انتقنان ولم تكن إحداهما تفعل على سبيل القضاء فقلت جبتي أتكو قلمان دخلت إحداهما في الأخرى غالبا ما لم تكن كفارة فقط هو نكج ما تأتي كفارات تبقى تبقى متى وتتو بس pẹ̀lú àníyàn pé eléyìí àti eléyìí máa ń ṣe tó lè bára dáadáa méjì. ṣé gbogbo ẹni tó bá ti wá di lójú oorun náà ni ọ̀fọ̀wọ̀ rẹ̀ ni èèyàn tó sùn lọ́sàn-án tó sùn lálẹ́ ṣé gbogbo wọn náà wọ́n fọwọ́ kún tó fọwọ́ bọnú gbá náà bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí wò ìdẹ́kọ̀ọ́ ahadukum min nawmihi ọ̀pọ̀lá sí nawmihi pé tó bá jí lójú oorun rẹ̀ walakin sọ́dọ̀ ẹ̀ máa fún ẹ̀dọ̀rọ̀ fún ọ̀la ọ̀rẹ́ à tó bá jí láti ojú oorun tó fòrò sùn yàtọ̀ sí oorun tó sùn lọ́sàn. tòládì ti sọ ike fẹ́ iná wò lẹ́yẹ́dẹ́ rí ẹyin náà bá tẹ̀sí ẹ̀dọ̀ ọmọ bo lọ́wọ́ òun sùn mọ́jú. ìrẹsì mà nínú hadithi tàwẹ̀ ìpínlẹ̀ ọ̀sẹ̀ yẹn àmà ìmọ̀lẹ́mí yorùbá yìí ti níyà. yorùbá yé tè níyà àbí òye yorùbá yé tè yorùbá yé tè níyà tí ó sùn pẹ̀lú àníyàn nínú lẹ́yìnlì káàbò lẹ́yìn náà tẹ́ ń bọ̀ lọ́wọ́ rẹ̀ sùn lórúkọ ọmọ lẹ́yìn tí mo pé bá tẹ́ iná ló ní tẹ́tẹ́ bá tẹ́ torí pé bọ̀ lọ́wọ́ sùn lóru ló ní orí wá oru òun ló súnmọ́ kótó kọ́kọ́ wọ́gbọ́ bí ẹ̀gbin bẹ́ẹ̀ jẹ́ kọ́ mọ̀ àmọ́ orun ọ̀sán sharp sharp ni torí pé ọ̀rọ̀ ọ̀gbọ̀n rẹ̀ ọ̀pẹ̀ mi at any time. àbẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ tó nítorí ìdè eléyìí wọn ló dínà. àlọ́kùnlé hàl ìjọba tí màmá rẹ̀ sọ pé bá a sàtìmọ̀ àtúwà fi sọ fóònù òun náà lọ́kàn balẹ̀ síjú torí bá a sàtì ọ̀pẹ̀ torí tó bá sọ pé innahu la yadri ayna namat yaduhu ọ̀kárí ọ̀sán àtò àmọ́ ayna batat yaduhu òru. alẹ́ ìkọ́ sọ pé là àtòrú àtọ̀sán ni á dìmọ̀ torí pé lè kọ́ra dẹ̀ máa kọ́ra dẹ̀ sọ̀rọ̀ àlè. ọjọ́ àdé ń jáde pé bóòmù làwọn èèyàn máa ń pọ̀ jù kò túmọ̀ sí pé tó bá sùn lọ́sàn náà gbájọ́ ọ̀kárí ẹ̀ fẹ́ràn kó فإنه لا يدري أين باتت يده إما بتوع المرض نعم sẹ́yìn máa mọ̀ ọ̀là tí wọ́n á sọ ọ̀rẹ́ lókun tí wọ́n á sọ ọmọ bẹ́ẹ̀dì ṣé èèyàn lè ní assurance pé bẹ́ẹ̀ àwọn kan náà tó máa fi súnà nàbì sọlá àtúnlá ṣe yẹ̀yẹ́ bàtà tàdídì hàn kíkẹ ẹ ìdọ̀tẹ́ kọ́ba ahadukum min nawmi fala yadkhil yadahu fi iná àti ina'in hatta yaghsilaha thalathan fa innahu la yadri ayna batat yaduhu kíkọ́ ọmọ ibi tọ́wọ́ sọ náà ọ̀rọ̀ àmà àná fa adri ayna batat yadi èmi máa ibi tọ́wọ́ sọ èmi sùn ó sì sùn lẹ́yìn rẹ̀. kíláwọ̀ kúlọ̀ wá ọwọ́ rẹ̀ ọwọ́ nù hò ìgbẹ́ ọwọ́ rẹ̀ ọwọ́ nù hò sígbẹ̀ tí ń jáde ó ti fẹ́ẹ̀ wọ̀ nígbà wọn bá fi súnà nàbì sọ̀rọ̀ wá ìjọba nu súnà ìnáwó láyé dírí ṣètìlẹ̀ tọwọ́ rẹ sùn àti àti máa fi tọwọ́ wá sùn àfi ká gbọ́ ká ti tẹ̀lé fún mẹsàmọ ọmọ lẹ́yìn rẹ ìní ọgbà àbí ọgbà àbáyé ni wọn yọnu wọn yọnu tí yọnu òun náà ní àbomi sẹ́nu wọn gbó sùkùsùkù láti tú tó bá sí i lọ́kọ́ máa ka gbónú tó gbogbo àmọ́ tí wọ́n pè ní yíyọnu bá ti fomi sẹ́nu tó ṣùgbọ́n ṣùkùṣùkù tó kò ti pa á. tọ́ wàtẹ̀ǹṣọ́ bẹ́ẹ̀ àrùn sọlá àtọ́là tó fa omi sí mu wàtẹ̀ǹzára wọ́n tún fẹ́ jáde òfin máa ti bẹ́ẹ̀ lórí wọn fọkọ yọnu lẹ́ẹ̀mẹ́ta wọn sọ ikú ọkọ omi símú lẹ́ẹ̀mẹ́ta wọn sọ kọ fẹ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bá ti sọ kọ ọwọ́ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta nítorí pé al-ilmu bihi yughni an takrarihi nígbà tá a ti máa kò tó káta ká máa ti ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta sẹ́mi kó ti pọ̀ ní ọ̀fà ni òfin wí ma. ìlà kò sí mọ́ṣíkìlà o lè fọwọ́ lẹ́mẹ̀ta ìrẹ̀lú lẹ́mẹ̀ta kó fímú lẹ́ẹ̀kan o sì lè fọwọ́ lẹ́mẹ̀ta ọkọ̀ọ̀nù lẹ́ẹ̀mejì kó fímú lẹ́ẹ̀kan o sì lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀mẹta mẹ́ta kò sí mùsùlùmí lọ́wọ́ ní sọ̀rọ̀ wá àlùfáà náà dé kó fẹsẹ̀ nílẹ̀ ọ̀sàlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan rí ọ̀sàlùwàlá lẹ́ẹ̀mẹta mẹ́ta ó sì tún sàlùwàlá ọ̀fọ̀bùnmí lẹ́ẹ̀ta ọ̀fọ̀bùnmí lẹ́ẹ̀mejì ọ̀fọ̀bùnmí lẹ́ẹ̀kan náà lọ́ra kan náà ṣùgbọ́n ètò pé jù òun náà ní ká máa ti gbogbo ẹlẹ́mìlélò ẹ̀mẹ́ta mẹ́ta. tọ́ alimọ̀gbọ́mọ́gbọ́tù wọ̀lẹ̀tẹ̀ǹṣọ́ọ̀kù wọ̀lẹ̀tẹ̀ǹdáwù àti mọ̀ pé ká fọwọ́ méjèèjì níbẹ̀rẹ̀ àlọ́ àlá tó nà ìyé sọ̀rọ̀ àyàn káwá yọnu ńkọ́ ẹ̀rọ tó nà lọ́nà ká fímú ká fẹ́ jáde ní ẹ̀jọ̀rọ̀. مالكية سنة سنة تهوي أو مالكية حنفية أتما شافعية الإمام أحمد له رواية شو الإمام أحمد رحمه الله له رواية منه أو تقول المضمضة السنة والاستنشاق واجب المضمضة السنة أما الاستنشاق يعني واجب لماذا؟ وأن تركي المضمضة وردت, وردت فعلا لا قولا بخلاف الاستنشاق فقد ورد فعلا وقولا wọ́n yí yọnu ọwọ́ apáná bí yọnu àmọ́ kọ̀ọ̀kọ́ aláṣẹ ká yọnu. àwọn fífi mú ọwọ́ ìpáná bí máa ń fi mú ó sì tún kàwá láti wà ìdá àtàwọn bá àtàfẹsẹ̀ ń التنسيق أمر والأمر للوجوب ابني وبالغ في الاستنشاق إلا أن تكون صائما في مدبع طبعا في مدبع تدرك أمه يعني يبدأ يقول هو ولا تجعله صعودا kúrò gbọdọ̀ wá fi mú pé omi ọ̀hún agbámú rẹ̀ bọ́tọ́ náà fún eléyìí sùúrù tùnú mọ̀tẹ́rẹ́ létí. àwọn tí mú wọ́n bá eléyìí túmọ̀ sí pọ́nra yẹn ní lọ́dọ̀ ìmáàmù Ahmed wọ́n á ní wọ́n tún ní wàhálà mi wọ́n á ní méjì tó fún ara yẹn ní àti ká yọ ọ̀nà àti ká fi mú wọ́n lọ́ra yẹn méjèèjì lé wọ́n ní torí kọ́ lọ́wọ́ bá sọ pé fáwọn ṣe lówó wojú ọ̀hàpọ̀ ẹ̀fọ́ ojú yín wàlúwàjú máa yàṣọlò bíhìlmù àjáhà níta ń pè lójú náà ni tó ṣe pé a máa fi ríyàn ẹ sì mọ̀ pé fèsì wa yìí à ń fi ríyàn ẹ̀yinjú wa ń bẹ imú wa ń bẹ ẹnu wa ń bẹ. wọ́n nígbà tó lọ síbi ká pọ̀ ojú àjẹpẹ́ fọ́ọ̀nù náà wọ̀ bẹ̀ fọ́ọ̀nù náà wọ̀ bẹ̀ ọ̀dà tó bá bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé fọ́ọ̀nù ẹ̀yinjú òfin wọ̀ bẹ̀ àbí fọ́ọ̀nù ẹ̀yinjú wọ̀ bẹ̀. tó eléyàn dé ti àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ kejì ìgbà tí fọnú ẹyin jù òtí wọlé ó túbọ̀ sí pé èyí tó wà lóde wọn ní ẹ̀fọ́ ẹ ti mọ̀ kó de enu ọ yàtọ̀ sí inú mú òdi ẹnu ọ yàtọ̀ sí inú ẹnu torí di ẹlẹ́ afọ òdi ojú òdi ẹmu òdi ẹnu òpin ká tún fọnú ọmọ rẹ wàyí náà ọ̀yẹ́ ká tún fọnú ojú náà. ẹ̀rẹ̀ bẹ̀sí mẹ́ ẹ̀tọ́ kan balẹ̀ sí ẹgbẹ́ súnà wọ́n ti àbò lẹ́sẹ̀ wá fẹ́ fèsì anábì sọlá sílẹ̀ sọlọ alárìnjọ kan láìjẹ́ kí wọ́n yọnu wọ́n sọlọ alárìnjọ kan láìjẹ́ kí wọ́n fi mú láti ti mọ̀ yí pé àdẹ̀yìmúmọ̀tò tẹ̀lé lójú tẹpẹlẹ má ti ti nǹkan gbogbo gbà ẹ̀rí pọ́nrán yẹn ànábì ọ̀sàlù alárí láì fi mú kò sàlù alárí láì yọnu ẹ̀sìn ń kó kókè sọ̀rọ̀ yẹn àwọn náà sọ kéèyàn ọmọ ọmọ filẹ̀ lè wà àsọ pé kéèyàn ọmọ ọmọ filẹ̀ nítorí pé ó wá nínú àwọn àdìsá nàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ níbi táwọn nàbì sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ń sọ pé ẹni tó bá sàlùwàlá tó bá bọ́jú rẹ̀ tó sì fọ apá rẹ̀ tó sì fọ ẹsẹ̀ rẹ̀ tó parí rẹ̀ ó ti sàlùwàlá tó ti fọ́ wọn ò láìsí wọn sì sọ pé ká yọnu wọn sọ pé ká fi mú bẹ́ẹ̀ torí àtìmọ̀pá nàbì sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ láyọ̀ wọn ìlú àlàyé lára sígbà táwọn yẹn bá ń bu kàtà rẹ̀. ọlọ́run àná tuntun náà kọ́ ni yára lẹ́dí náà mú ìdá kún tó bí ẹni sọ̀rọ̀ àdì ọ̀rọ̀ fèrè wojú ọ̀hún wá ìdí ẹkùn mi ilẹ̀ mọ̀ràn fíkì wọn sá obìnrin ó sì kún wọn arjú mi lọ́nà kàbẹ́ yìí. wọlé kíkìrà lè mọ̀bùmọ́bù wọlé lè sèǹṣàkọ̀ wọlé lè sèǹṣàkọ̀ ṣùgbọ́n tá a bá rẹ̀ tó pè lọ́rọ̀ yẹn àwọn àníbẹ̀ wulẹ̀ ká máa lura wa o láti mọ̀ pé àwọn ẹni tó ń pè lọ́rọ̀ yẹn àwọn náà ni mọ̀ ṣàǹṣà wọn lẹ́rìí táwọn náà dì mọ́. àmọ́ ẹ̀sìn ṣọ́ bákan náà mọ̀bọ̀ ṣe kọ́jọ́ pé omi kan ẹ̀kún ọ̀kan lóògùn ló fi yọnu lẹ́ẹ̀mẹ́ta. ọ̀ọ́ fi ẹ̀kún ọ̀kan yọnu lẹ́ẹ̀mẹ́ta eléyìí àti hẹ́n ibi tó ń pè mọ́bọ́mọ́bọ̀ tó bá ti fomi sẹ́nu tó gbó sùkùsùkù tó tú dànù ó ti tú. àbí òye wa torí bóòlù ti fẹ́ bu ọ̀tún ọkàn fi ọmọ lẹ́ẹ̀mẹ́ta tó ti fẹ́ fi ọmọ àti àpábẹ̀ láti máa fi gbó ẹni tó mi ò ní dànù. lóyè tó bá ti fomi ó tún ṣe kejì ó tún ṣe kẹta wà. tọ́ bẹ́ẹ̀ náà ni fífi mú omi ẹ̀kún ọkàn ó lè fi mú lẹ́ẹ̀mẹ́ta tó bá ti fínlẹ̀ àkọ́kọ́ wà á fẹ́ dànù tó bá ti fínlẹ̀ kejì wà á fẹ́ dànù tó bá ti fínlẹ̀ kẹta wà á fẹ́ dànù. ó sì lè fẹ́ fún ọ̀kan kó fi yọnu kó sì fi fínú kó tún yọnu kó tún fínú kó tún yọnu kó tún fínú. gbogbo ẹ̀ wá nu súnà. tọ́ tí tí ẹ̀ bá wá fẹ́ fẹ́ jáde ó ní ọ̀nà kan pàtó tí ẹ̀ gbọ́dọ̀ gbé gbà tí ẹ̀ fi jẹ́ pé ẹ̀ fẹ́ jáde bẹ́ẹ̀ni lọ́dọ̀ àwọn fuqaha ní àwọn màlìkíyà wọ́n ní wàá fẹ́ jáde lẹ́ni tó kì í ká àtàǹkùkù àti tìpábẹ̀ láti mú ẹ̀ mú bí ìgbà tó fẹ́ kan fún un délé ọ̀tọ̀ tó dà ó túmọ̀ sí kò tí ì fẹ́ jáde torí ẹ̀ ò aládàá kó ṣe ìsìnkà lọ́dọ̀ gbọ́dọ̀ sí bí ìgbà tó fẹ́ kan fún kí ẹ jẹ́ wọn yóò tó bá kàn fẹ́ jáde lọ́kàn. Hmm. ìgbà kan fún wa ọmọ èèyàn á ọlọ́ọ̀kan lé o ọlọ́ọ̀kan yẹn lé o torí ní ìjọba pa omi sí mú nígbà tó ọkọ̀ àti mú wá ọkàn fi orí rẹ sọ́tún ìgbé kọ́ bára rẹ̀ dà sọ̀ bí ìgbà tẹ́ran kó ń fọn kún ọmọ àti lágbàdo ọ̀gbádùn nítorí pé súnà ọlọ́run ni ipò omi èèyàn tí ọba fọn kún ọkàn ní fi orí dáadáa nù pé kíkọ́ bọ́tọ̀ tòun túmọ̀ sí pé ńgbà tó bá fẹ́ fẹ́ ó lè jẹ́ pé ọkọ̀ wọn náà ti àmọ́ kó má jẹ́ bí ẹni tó fẹ́ fọ́n fún tó bá sá ti fẹ́ jáde ó ti tó èyí táwọn sọ kó gbọ́dọ̀ jẹ́ bí ẹni tó fẹ́ fọ́n fún kì í sọ̀rọ̀ yẹn. ibi tá a dúró sí ní lónìí nínú àdéhùn Uthman radiyallahu anhu ọlọ́kọ̀ọ́ràn àlọ́ kò fún wa ní àgbọ̀yé nínú ẹ̀sìn wa ọ̀ràn àlọ́ ló wà sí máa fi ń tàǹgbọ̀yé ṣiṣẹ́ subhanahu wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Number one. So, you are at the one out of the grammar, not to be legit letter alhamdulilayi tí ọ̀rọ̀ orísun méjì mẹ́ta tó bá wà látọ̀dọ̀ olùmọ̀kan gẹ́gẹ́ bí taari àpèjúwe kékeré láti ọ̀dọ̀ tí a rí pé ọ̀kan pàpà rẹ̀ kí ẹ bó ti ṣe wà náà lọ́kọ̀ hàn kí tọ́pẹ́ yọpa ètò síwájú rẹ̀ rárá ẹ̀yìn ti tẹ̀síríkùn tó wá ń pa àkùránì ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn èèyàn lórí èèyàn làwọn eléyìí ọ̀rọ̀ wọn èso òfin àgbọ́yé wọn nínú òfin ni so lónìí nǹkan hàn sí ni lọ́la nǹkan mi lè hàn sí torí rẹ̀ wọ́n sọ pé náà fẹ́ wọlé gbogbo ẹ̀ mọ̀kàmáàtì gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ àkùwárún mọ̀kàmáàtì ọ̀kan ọ̀pàkan rẹ̀ ọ̀pọ̀ ọmọ ahmed tó bá gbé mọ́mú ṣọ́ọ̀fì náà ti sọ fún igbó ní kóòlù kan kóòlù kan nínú fatawa kùà lọ́dọ̀ àwọn ṣàfẹ̀ríyà ọwọ́ ṣàfẹ̀ríyà jẹ̀dí ni wọ́n máa fi àyàfi nínú àmọ̀sáyà kan khaassa tó ṣe kí wọ́n máa fi kọ́ọ̀lù kọ́dé mi ṣe fatawa alimami Nawawi ṣàlàyé rẹ̀ fún nínú tíra rẹ̀ Majmu' àyẹ̀bọ́n nínú mujallad al-awwal náà wọ́n ṣàlàyé rẹ̀ fún wa fún àwọn táàlì yìí o al-fatwa fi bil qawli al-qadim. bàtìrì wọn Ahmed Ahmed ọkùnrin kàkàn rẹ lọ́dọ̀ sí nítorí kí lọ́ọ̀fà ìwọ̀n lọ́ọ̀fà lápá kan nínú àlùmọ́ ti sọ pé Imam Ahmed ti fà pé. يعني قد يقال هنا فقهاء المحدثين محدث البيت من بعدث ما صح وتصحين في فقين تلك حديث ما جاء ما في كان جاء ما في كيو الإمام عبد البر في كثرة نبا الأئمة الثلاثة أبو حنيفة مالك الشافعي وفي أحمد في بيت فيقول أقاقم فقط أقاقم أقاقم أقاقم المحدثين imam ahmed náà wà riwaya tó kọ́ subhanallah náà mo sọ pé ẹ̀rọ àpèjúwe kékeré nínú mọ́sálà kan ó lè lọ́rọ̀ torí ti mẹ́jọ mẹ́wàá torí tó bá yá di ti kan yóò rọ̀rọ̀ tó dọ́gba pẹ̀lú ẹ̀ dákúrá di ti mí nínú mọ́sálà yìí kan ni ó tún sọ̀rọ̀ tó tún dọ́gba pẹ̀lú àdìsí yẹn sọ́kọ́ gbọ́ pé sàábì kan tún sọ̀rọ̀ pé ó tún sọ ìdókòtò ọ̀rọ̀ pé sàábì ẹ̀ sábì kan tó ti lọ́pọ̀ nǹkan kani a kàn níbi láti mà ni mazhab gan lọ́dọ̀ àwọn hanabila lọ́wọ́ bá ti pé méjì mẹ́ta èwo ni mazhab so ibi tá a ti lè mà ó wà síra kan ń pè ní al-insaf al-insaf al-mardawi al-insaf al lọ bí ìdí méjìlá sí mẹ́rìnlá so òun wà specialized ní láti sọ fún ọ pé òun ni mazhab yóò sọ gbogbo ọ̀rọ̀ tó wà lọ́wọ́ àti wàlúmọ́dà àbúkàdà wọ́pọ̀ àbúkàdà nàdà kàdà. ṣèṣe tó ń ṣe lò tó wà á sọ̀rọ̀ tó bá ti di tó bá yẹ kọ́rọ̀ tẹ́ wà ní kò sínú àwọn tó bá ta ẹjọ́ tó ti pẹ́ pẹ́pẹ́ kí mọ̀ dáwé tó kọ síra tẹ̀ pẹ́pẹ́ ẹ̀yìn tiẹ̀ ni awọ àwọn síra mi gẹ́gẹ́ bí kẹ́sàfù kẹ́nà kẹ́sàfù kẹ́nà ìbẹ̀yẹ̀ lè fọ́tò wáyé wọn tún ṣàlàyé fún wa ìwọ ni wọn fi dàbí tó wà á rẹ náà má rí kó sọ. tí a bá ti mọ ẹ̀kọ́ wọn kọ ọkọ náà bọ. ìfọ̀ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta lùwà lánìyàn kan sí. a ti sọ pé méjèèjì gan ẹ lè fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta kó dípò méjèèjì pẹ̀lú àníyàn. lórí ibẹ̀ nípa àwọn ẹ̀ máa ń lò ó pé gábí àfọ àyè fún gábí àfọ bíbí àmọ́ sọ pé ìdí wúsùlù yẹn mẹ́ẹ̀ tó túmọ̀ sí pé bí a òjíṣẹ́ so ìdí ìbọ̀dé lè jẹ́ pé àwọn náà òjíṣẹ́ kan náà àwọn náà. الحمد لله في سيرة من tírà الاحتساب بالعزيز القوي في الرد على من ادعى التوصل إلى شيء من علم الغيب بالحساب الفلكي ولا إلا من ارتضى من رسوله أنا بلو تتان وتشو تتان وتشتسي لين أنا لو تشتكي táwọn ẹbí bá ti tán òjíṣẹ́ ti tán min babin awla àbí òye wa táwọn ẹbí bá ti tán òjíṣẹ́ ti tán min babin awla ẹ̀sìn má gbàgbé báwo kò á ní àwọn ẹni tó ń lóye tó rí wọn pé ní bá sọ̀rọ̀ ta yíṣẹ́ tí ọ̀gbọ́n tí ọ̀gbọ́n ti ń ṣe nígbà tí ọ̀gbọ́n á ní tukutu lè wá sọ̀kọ̀ àwa torí kó lè bá dọ́gba pẹ̀lú ìfẹ́nu rẹ̀ àbí òye wa nítorí pé àwọn ànàbó ونفي الأعم يستلزم نفي الأخص لا العكس مثلا تقول ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الإمام ابن كثير رحمه الله تعالى لي في هواه kó ti tán pátápátá kò sóòjì ṣe ọmọ kò sí ànábì mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé àti jẹ́ òjíṣẹ́ lọ náà làwọn ànábì ti pọ̀ ju àwọn òjíṣẹ́ lọ táwọn ànábì bá ti tán àwọn òjíṣẹ́ ti tán àbí wọn ti tán tí èyí tí ò ṣòro tó bá ti tán tí èyí tó ṣòro jùlọ ò ti tán ó ti tán ọjọ́ ìwé ti jẹ́ mẹ́rin lẹ́yìn akíníjú òjíṣẹ́ kíni ju jíṣẹ́ dédúró kankan jókòó wọn kàn kọrin táwọn yẹn létí lodò jíṣẹ́ ta ni pé kíni náà tí wọ́n á débẹ̀ ẹ̀jẹ̀ kó ìdí tó làwọn kọ̀ náà fa fa ọmọ ẹ̀jẹ̀ kó di sẹ́yìn Usman ẹ̀jẹ̀ kó di sẹ́yìn wàlẹ̀ àìsàn àwọn ọmọ ṣe ní tí báyìí yẹn sẹ́ni tó ọ̀ràn ẹ̀sẹ̀ ọlọ́rọ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ọ̀ràn ànàbì sallallahu alaihi wasallam ló ṣe ń jó di sẹ́yìn lọ́tà lọ́rẹ̀ àlékà pé ká ẹ dídẹ wò ẹ̀yin náà tún mọ̀ pé sẹ́rù wọn ń jẹ́ ní kó gun orí ọ̀ká kó gun orí wọn ti pè é rèé kó wá bí àbọ̀mù sí yóò di nǹkan báyìí ká ó lòún nje ọba aláwo sẹ́rù náà ń jẹ́ mbẹ̀ mọ̀lẹ́kà òní máa múlu ilé ìwọ̀n akọ̀ọ̀mọ̀ àbí ìbílẹ̀ ẹ̀dẹ̀ òsè jẹ́ lẹ́yìn náà àwọn nǹkan kan kan níwájú ẹgbẹ́ wọn ò wọ́ọ̀sì èèyàn ọwọ́ ti kàn dà kò síbi dájú fẹ́ sọ ọrú rẹ̀ dájú òní gbòòmù náà àrẹ tó fẹ́. kò sì sí wàhálà ní tó bá rò mọ́ ní tó pamọ́ kò sí wàhálà ẹbí léèrè bàbá ẹ dákun ìrọ̀rùn mélòó ní bẹ́ẹ̀ orí yín báyìí sẹ́yìn pamọ́ kò pamọ́ irun orí rẹ̀ fi wá pamọ́ sọ́yì rẹ̀ wọ́n alẹ́ rẹ̀ ha mi mọ̀ pé kékeré báyìí lọ́ fẹ́ béèrè tó burú ẹ sọ́ lóye ìgbà tó jáde nílé ó padà délé ó bí ìyàwó rẹ̀ kópa lọ́wọ́ òun wálé à ah, ẹlọ́wọ́ wálé báwo wọ́n tó ọmọ tó pamọ́ á ah, ẹ kọ́ ọmọ bá a ah, lágbájá lágbájá lọ́wọ́ alẹ́ wọ́n ti béèrè pé báyìí báyìí báyìí báyìí ọ yẹ kọ́ ọmọ àbí ọ yẹ kọ́ ọmọ à. nísìnyí ó sọ pé òun tó pamọ́ fa fa ó sọ pé òkè ojú kan ti sìn kí ló máa ṣẹlẹ̀.

láti máa ṣe àwọn àwọn ibi àwọn pósítà tó jẹ́ àwọn àwọn kristian. kọ̀tọ̀ nígbà tó ti dé gbajúgbajà yẹn ó túmọ̀ sí pé tí wọ́n bá ṣe ẹlòmíì ṣe alhamdulilayi wọ́n lè tọ́ ètò ọ̀tọ̀ náà bá wọn ṣe torí kọ́lọ̀ ni wọ́n ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan náà. Thank you káàtó ṣe ó ó jẹ́ pé ẹgbẹ́ kígbà ni ìmáàmù wa dúdú kọ́ wọ́n wá ń yí láti jẹ́ pé káwọn àwọn màmú kan wà lẹ́yìn pé kí wọ́n má kó kí wọ́n èèyàn kan wọ́n mọ̀ pàdánù wọn nítorí pé ẹ yẹ yé wa. lábẹ́ òfin Islam yàní òfin òhun ló lórí pa ìsìnkà bàbá bàbá kan torí bá bàbá kan tí ó bá wà wá dáa kótó kí wọ́n ọmọ jíjẹ́ bàbá rẹ̀ lò irú eléyìí nìsín yẹ kí wọ́n wádìí wọ́n wádìí gbọ́dọ̀ ìyẹn sọ pé ní ṣe láti jẹ́ fún wa lónìí gbé ní ọlọ́run mọ́tọ́. tí wọ́n fi gbogbo ọdẹ ayọ̀ rẹ̀ kí òun tí ò sí nínú àkáǹtì àti wọ́n á insist tó bá wọn fẹ́ sínú ìhàn sẹ́yìn dájú sáká ibi tí wọ́n fẹ́ túláàsì ní máa kọjú sí nkẹta àkébùlà ẹ fi yé wọn ni pé ẹ̀yin ò ní kírun bí màá ẹjọ́ kẹsẹ̀ ẹ̀ dáhùn àwọn ò ní kírun bí màá kò burúkú ẹ̀ dáhùn kíláàsì mi lẹ́nu tó sí bẹ́ẹ̀ tí mọ́sálásí mi ọ̀bà sí ń tòsí dá mọ́sálásí mi lẹ́nu tó sí bẹ́ẹ̀ sẹ́yìn ọmọdé ojú kọ́ àkébùlà ẹ̀ sì fi àwọn èèyàn dídẹ̀ fẹ́ kó bẹ́ẹ̀ kò sí ní tó burú mbẹ. Aleykum salaam. Ẹ sọ pé bá a ká fọwọ́ àti ká wọlé o ká fomi sẹ́nu. Bí ẹ bá sàlùwàlá, bí ẹ ti gbàgbé, tó bí ẹ bá wà lórí ìrùn, bí ẹ wà lórí ìrùn, ṣé ẹ wà jáàrò ẹ lọ? Inṣàlá àlàyé ń bọ̀ lórí rẹ̀. Náà, aleykum salaam. Nípa géèmù, oríṣiríṣi ń géèmù. wọ́n ní bíi lúdò bíi fídíò géèmù kankan. ó gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ nù abẹ́ ó ń bẹ́ẹ̀ nù erékeré nítorí pé ó ń bẹ́ẹ̀ nù nǹkan tó jẹ́ pé wọ́n bá pè yẹn jẹ́ tí ó jẹ́ pé wọ́n á kí wọ́n á sàkáǹtì rẹ̀ láyé bí gan ìyẹn ní màá tó ń ṣiṣẹ́ àbí kí wọn kàn bẹ fífa rìn kẹ́nìkan sì bọ́ kàjẹ́ lọ tí bá gbá lódò nísìn ẹnìkan rìn bí sẹ́yìn rìn ní ọ̀nà dunu wọ́n mọ̀ pé èmi ha máa sọ fún ẹ oúnjẹ ó sì wọ́n ní èmi náà fi hàn so wọ́n sì tún jẹ wọ́n jẹ wọ́n jẹ sẹ́yìn pé tó bá dé lórí mọ́rò òun sùn òwú gbẹ́ngbẹ́ nu erékeré ètò ẹ̀ka sọ àsìkò wa lẹ́yìn náà eré ọ̀múnmani kì í ṣe bófin mu torí ẹ̀ ń bẹ náà muharramat gẹ́gẹ́ bí ayò ayò tí wọ́n máa ń ta yẹn bákan náà eré tí wọ́n máa ń ṣe lóṣèlú tí wọ́n fi bọ́ọ̀lù sí wọ́n máa yí àwọn tàbí èrè kan tó pọ̀ bọ̀ọ̀nù lé wọ́n máa gba ilé wọn gba ilé wọn gba èrè kí sọ́mà tó màmá rẹ̀ ń pè ọ̀pẹ́ tí mo fi mí lẹ́nu sí bíkọ́ <laughs> sọ́mà pé ń gbà ayé àwọn yóò tún múra sí i pé bí tí wọ́n máa gbá tó wọ́n tó.

àdúrà ìfọ́n kó káàtì kalẹ̀ wọ́n máa ta ẹnìkan ló ní ta ẹnìkan ló ní kíní kan wọ́n máa kó dàálẹ̀ náà kó gbélé yẹn bẹ́ẹ̀ nù ránù ẹ̀ kí mùsùlùmí ojú náà sí ẹlòmíì ọ̀kọ̀ akọ́kọ́ à ẹ̀rú ẹ̀kọ́ ó sì ń ta yòó nígbà tí wọ́n máa ní kó ké bá tẹ́ ẹ nísìn yóò gbé tọ́ aláforí lọ́lọ́ aláforí ti lọ́lọ́ bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀kọ́ mọ́ pẹ̀sì rẹ̀ ṣùgbọ́n àwọn ayò wà tọ́da tọ́da bí kí n ṣe competition ní kí n bá wo àrùn oṣù kan ẹni tó bá há jù nínú àlùkò àn yóò gba ten thousand naira àrùn oṣù kan ilé ìgbẹ́ nínú ayò tọ́da àwọn èèyàn máa ń pè kíkà ṣùgbọ́n ọ̀ka yẹn kún ẹni tó bá há àdéhìí mẹ́ẹ̀ẹ́dógún láàrin ọjọ́ mẹ́ta márùn márùn péré náà ní ọjọ́ tó tó ká òní physics òní kìnnú kan ó sì ní physics náà ti fi ń ta dúdò abẹ́rẹ́ ìgbésẹ̀ mẹ́ ọlọ́sàn án lọ. síbẹ̀ nìkan ti dúdò wọ́n ti béèrè tẹ́lẹ̀ ẹ̀ ń tó ti béèrè kò sí tó burú bẹ́ẹ̀ lókun ìgbà tó bá ti takò fún ọ lọ. lọ́nà àwò ọ̀bọ̀ wò ó nítorí pé ọ̀fẹ́ gbára gbóná. àwa rí lórí pápá pápá lásán lọ́wọ́ wọn ká lọ sábọ̀ kékeré tàbí torí pé ọ̀fẹ́ swim òtò wa wọ pátá kékeré wọ́n tó gúngùn ó swim. ìyá ọ̀pọ̀ ẹnu o tó so obìnrin o tó obìnrin tí ọba swim bẹ́ẹ̀ yóò sún èmi níbi tó ọkùnrin kan ò ti ní rí kọ́lá àkọsọ pé sókòtò ògùn gbọ́dọ̀ ògùn lọ àbí òye wa gbogbo ní o tún lọ kọ́ bóun ni wọ́n ti ń ta bóun wọ́n ti ń sọ ọkọ̀ bóun wọ́n ti ń tọ ọ̀fà gbogbo lẹ́yìn kò sí tó burú mbẹ́ sòkéyìn tó máa sáré ojoojúmọ́ ń bẹnu tí máa fún yàn lágbára kí ọmọ rìn àbí òye wa àmọ́ kí ọmọ bọ̀ owó wo torí kọfẹ́ sẹ́sẹ́ sáìsì ẹ̀jẹ̀ kò sí jẹ́ rárá ikú. àti gbígbóná àti tutù burúkú gbogbo burúkú lọ́wọ́ àánú náà wọ́n dá fún ọjọ́ ọ̀sẹ̀ wa ilé ẹ̀jẹ̀ ò sì lè nà. nípa àìsèso global warming ilé yẹn pípé ayé tí ń gbóná nìyí tó ń kí gbogbo àwọn abisọ́jọ́ gèdè yìnyín tẹ́lẹ̀ tó ṣe pé èèyàn lè rí ní odidi oṣù àìníye tó yẹ pé yìnyín lèèyàn máa tẹ̀ lọ́tẹ̀ bọ̀ táwọn yìnyín yẹn ti bẹ̀rẹ̀ sí ní yòrò báyìí wípé global warming pé ló bí látàrí pé bóyá èèyàn tó ń di industrialization àwọn factory carbon dioxide ó ti pọ̀ ju ètò mú kó di ọrùn ọ̀rọ̀ lákòókò tó mú kí sàárà ọmọ di pé ń gba gbogbo ilẹ̀ tó délé ọlọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ké ṣe pé bóyá mímì tó òrùn nìkan lélẹ́yìn ké ṣe mímì ti òrùn nìkan lélẹ́yìn lẹ́sẹ̀ ó sì kí ẹgbẹ́ látàrí dáǹsì nǹkan mìíràn ṣẹlẹ̀ sòtẹ́lẹ̀ pé oxygen dínkù nínú atmosphere sòtí carbon dioxide láti pọ̀ jù ẹ̀yin náà mọ̀ pé sẹ̀mí ò lè rọ̀gbọ̀ sọ́nà bá ti bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lálẹ́ òní tó bá ti sùn mọ́ para rẹ̀ o àmọ́ tó bá fẹ́ ṣe spasmẹ̀ so kéèyàn da blanketi borí wò kọ́mọ ìyọ títí ìgbà díẹ̀ kó lè jọ ṣẹlẹ̀ torí tí gbogbo bá ń dènà bá ti di kálọ́ndà ọ̀gá ẹ̀ sẹ́mi pé wàhálà dé mu kíákíá lè lójú ọ̀bẹ̀rẹ̀ ti pọ́n so bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé nínú atmosphere atẹ́gùn tí àbùkátà ńlọ bá pọ̀ jù ìtẹ̀mí ò ní rọ ní rọgbọ. so àmọ́ mímí ti dá ànámà ẹ̀ bá jẹ́ pé global warming kò sí global warming mímí dá ànámà bẹ lójoojúmọ́ lásìkò ẹ̀rùn àti lásìkò ọ̀yẹ́ kọlọ́mọsí wa lọ́mọ náà. tí bá pariwo pọ́ ń mú pọ̀ olùnàrò jahannama ẹ̀ṣẹ̀ tó ń hàbà fi yé wọn pé náà jahannama gbóná jù bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ ẹ̀ sísẹ́ ẹ̀rí kẹ́ ẹ má bàa wọ̀ náà. òtútù imú kọ iná ah, ajá náà mọ òtútù burúkú tó à ń bẹ ó ju lọ ẹ ṣiṣẹ́ ẹdíkẹ má bàa wọ náà náà ajẹ pé òwe lọlọ́n pa fún wa yẹn na má bàa sọ̀rọ̀ alẹ́ bẹ́ẹ̀ náà bàbá sọ. dáadáa àwọn afọlẹ́ lẹ́mẹ̀ta àwọn afọlẹ́ lẹ́mẹ̀ta kò sí ní tó lé mbẹ́ náà. dami síbi kọ fún ọ lẹ́mẹ̀ta lẹ́yìn náà wà fọ bí lẹ́mẹ̀ta. naam kí lè fẹ́ fààyàn mbẹ. rárá o má sì tàn rẹ lẹ́wọ̀n má sì tàn rẹ.

ètò ó ti túmọ̀ sí kó ti wọnú òmùrún tẹ̀bi ha torí ẹ ẹni tó bá bo itan rẹ̀ ọ̀kọ̀dé sábúra á lè dé ní híwà ọ̀tẹ̀ ẹni tó bá ti tan rẹ̀ ńkọ́ ọ̀kọ̀dé wọ́pá fìlhàrán torí ẹ nàá nàá kẹ́kẹ́ sá lè wo bọ́ọ̀lù kò burú tó kùn bàtà tó bá ti wò ó ní òwò má láti ti mọ̀ pé táǹkọ́. jẹ́ pé ẹ mobilize àwọn bọ́ọ̀lù kan máa wọ kíní kàtà máa wọ̀ sálẹ̀ kálíbà láǹfààní àti máa wò yìí. bàbá táwọn ti ń gbá bọ́ọ̀lù bá dé kékeré ẹgbẹ́ àkẹfẹ́rí tẹ́lẹ̀ náà láhùrú mẹ́tàlá o wà á ń tà òun láhùrú mẹ́tàlá o wà á ń tà ìwọ wà ń kọ́ tó yé wa tó ń torí délé gba tí wọ́n ti jẹ́ mùsùlùmí wo níwò wo níwò náà subhanaka Allahumma. حمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك